الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك كفر ولو إكاتب فون على محمد صلى الله عليه وآله وسلم kẹlọ́wà sọ́nà wàtàlá tí bá ṣe àlékún ìkẹ́ àtẹ̀jẹ̀ fún àti gbogbo ọmọ sàhábà àti fún gbogbo wa náà ní àpapọ̀ pẹ̀lú ìyọ̀dá ọlọ́run àti àánú rẹ̀ àtẹ̀síwájú ìtẹ̀síwájú Kùránì ìbámbá lọ níbi tá a ti dúró bìfọ́ ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ nípa àwọn tàfàṣẹ́lì tí a ti ní àrẹ̀ ó jẹ́ àkànṣe fáwẹ̀ sáwà padà síbi tí àwà tẹ́lẹ̀ súra tàpá iná ni súra tó lè mú mi nù súra tí a bọ̀ sílẹ̀ ni súra tó lè mú súra tó lè mú ọlọ́wà sọ́nà wa ó dárúkọ gbólóhùn núùrù níbẹ̀ bẹ́ẹ̀ láti mú orúkọ sóra yìí bí bá ti wọ́n sọ fúnra pé ọ̀pọ̀lọpọ̀ sóra nínú Al-Qur'an Karim orúkọ ọmọ náà láàmà rí nínú rẹ̀ kó lè gbogbo ẹ̀ ìwọ́n pọ̀lọpọ̀ ìmí ìtìlẹ̀ ìtumọ̀ tó túmọ̀ sí náà láti sọ lórúkọ èrò sọ́wọ́tì fàtẹ̀ àrùsọ àrígbó ló fàtẹ̀ àrígbó ló sí Al-Qur'an oníyà alukur'an irusaatul ikhlas ṣe àrígbónà alìkìláṣí náà ìgbóni sọ̀rọ̀ nípa sincerity ìmúlọ̀lẹ́yọ̀ kan àtàwọn sọ́ọ̀rọ̀ mi ti àárẹ̀ tó gbélé. sóràtì nínú ó kọ́ àwọn ìdájọ́ tó pọ̀ sínú. nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbára ẹni lò láàrin ara wa bákan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ìkan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí a ò sí sí náà ìdájọ́ rẹ̀ wà ní bákan náà ìdájọ́ ìfi ẹ̀sùn oṣù mẹ́kànyàn wọ́n wà ń bẹ́ẹ̀ bákan náà ìdájọ́ ọgbọ́n là á ṣe máa ń múra wọ́n wà ń bẹ pàápàá jùlọ fóbìnrin àwọn ìparamọ́ tàbí ìrẹsọ́rọ́ bákan náà ìdájọ́ ọgbọ́n là á ṣe máa ń bá wọlé ó wà ń bẹ bóyá ìyàwó làwọn ọkọ sáwọn ìdí nínú ilé ó wà ń bẹ. láyé ànábì nígbà tó àwọn sàábà wà láyé ànábì tó bá wà pẹ̀lú rẹ̀ ní ìjòkó kan ìdájọ́ gbóò náà ṣe sí tó wà lọ tó bá fẹ́ kúrò lórí ìjòkó bọ́ọ̀ ló ṣe gbà yọ̀ǹda. èrò ìdájọ́ ilé ẹ̀dùkú ànábì òsì láyé mọ́ ṣùgbọ́n alimọ̀ láwọn òfin náà lò díẹ̀ díẹ̀ nígbà tó bá wà kalẹ̀ pẹ̀lú àwọn aláṣẹ àbọ̀ ní mímọ́. wọ́n láti ṣe tàbá bákan náà àwọn àkàbárò àwọn ìròyìn ó wà ń bẹ ìkẹkẹkẹlẹ àkàbárò inú sọ́ràtù nùrù ní ìròyìn àwọn ìtàn àwọn anábìọ̀nà lẹ́yìn tàtà anábìọ̀nà sọ́lá níbi ìṣẹ̀lẹ̀ hadifatul if tí wọ́n jùlọ ìsinmi yàrá iṣà lẹ́yìn pàṣẹ mọ̀ sábà àlítọ̀ òyàtẹ̀ mọ́sá ní òyàtẹ̀ ọ̀gọ́rọ̀ àṣìtàn ànẹ́bì kẹ̀kẹ́ nínú sóra yìí délẹ̀ ana àwọn sálàfù náà sóra tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ obìnrin wọn ní sóra yìí wá àti sọ́tún àzáàb àti sọ́tún nìsá torí pé àwọn òfin tó di àwọn obìnrin ó ṣe kíni ó wà lọ nípa sọ eléyìí ní mọ̀kàndínlọ́tì ẹ̀ka tó ní ṣe pẹ̀lú sóra ẹ̀ sóra tó náà mọ̀dàníyà ni àánú rí pé gbogbo àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà ìka àdìsátù ẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí sí mọ̀dínà tí lánàá bí ń bọ̀ látọ̀jú ogun àlẹ́bí ti jagun ní mọ́ ọ̀ta so àwọn arí àwọn àkámù jìnnàyàt pọlísímẹ́ǹtì wọ́n wà ń bẹ́ nítorí pé nínú àlùfíkì olè islámi a máa rí gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan a máa rí àkámù al-ibadat ìjọsìn al kátàkárà bákan al-jìnnàyàt tó yẹ bá ṣe a lè pè ní kírímínátì lọ àti ẹgbẹ́ ẹgbẹ́ lọ lákọ nínú súra kọlọ́mùkọ́ ṣe rán fún wa. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والثانية لا ينكحها إلا ثاني أو مشرك فحكم ذلك على المؤمنين والذين يرمون والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم نعم نصر أي أولم بارك أيوه سورة súrọ̀tún anzalnaha àwọn bá dìkì ló jẹ́ súra gẹ̀ àwọn tẹ̀lé súra dàgẹ̀ bí ọgbà káàdì tó kó nǹkan púpọ̀ sínú nígbà ní ẹ̀rí pé gáàdì yóò kó nǹkan púpọ̀ sínú bẹ́ẹ̀ náà ni súra náà káwọn ayé àti sínú inú tó bá ń fa ní oṣù ẹ̀rí pé táwọn abẹ́kọ̀ súr alùpẹ́fẹ́ sára gbà káàkiri ọlọ́ni sóra tún anzalnaha ìsóra tọ́nà tó bá pè sóra tún ṣe fàájì ní azimatul qadr àìkú gbọ̀ngbọ̀n ni tó gbogbo ẹ̀yìn kúnlẹ̀ kí láwọn náà sóra làwọn náà ìpè sóra tún yẹn pé àtúnfẹ́ fi mọ pàtàkì ẹni anzalnaha asọ̀kalẹ̀ ọlọ́run ló sọ̀kalẹ̀ bí wá sí tọ́tù mẹ́rin bí wá sọ́tù jìbìrì so ọlọ́run fẹ́ ká mọ rírì àwọn aláṣọ sódà o. fàfàrọ́bìnáà bákan náà àtàlàyé àwọn òfin ẹ̀sìn síbẹ̀ àfàwọn àlà síbẹ̀ àti àwọn ìdájọ́ síbẹ̀. wa anzalna fiha ayatin bayyinat àwọn sọ̀kalẹ̀ síbẹ̀ àwọn ìdájọ́ tó kílẹ̀ ayat àwọn òfin tó pọ̀ yẹn pé ahkaman jalila àwọn òfin tó tóbi wà àwámírọ̀ wà sàwájọrọ̀ àwọn àṣẹ wà sàwájọrọ̀ àti ìkíni lílọ ìṣeká ìsinmi gbogbo ẹlẹ́rìí ní sọ́ra yìí ẹjọ́ nípa àṣẹ ìṣẹ́ra ìṣẹ́ra ẹmọ́ ti báyìí ẹmọ́ ti báyìí àwọn adájọ́ tó tóbi ló wà ní. bóòlù àwọn ẹ̀sìn sófin táwọn fọ́ tẹ́tẹ́rẹ́ mìíràn bá nǹkan yìí amọ̀rùkọ̀ lè mìíràn tí mo fi ké kápẹ́lẹ́bà àmọ́ rírì òfin tó wà ní sọ́wọ́rọ̀ tó ń àǹzànnáhà àfọ̀rọ̀dúnnáhà wà àǹzànná fíhà àyàtìn bàyìnàtì. ẹ bá wọn òfin táyé àwọn tó máa ń sọ́ọ̀dì ẹ̀ máa ń pọ́nlé àti sẹ́sàn kínní kan bí wà pé ìtàn kó ti lójú wọn à lójú gbogbo nǹkan yókù lọ àbí ẹ̀kọ́ ni wọ́n ti wà pé tó bá ti sọ òfin tó bá ti sọ òfin wọ́n náà gbọdọ̀ pọ́nlé lára àpọ́nlé rẹ̀ náà nìkan tó bá lọ ka ayẹmọ nǹkan lé àbí ẹ amòfin àgbà kọ́nà bá lè lé amòfin àgbà àti lé ẹnjìní àgbà láwùjọ ìwé làyé wọn ti pọ́nlé jù kà olófin lélẹ́yìí o òfin wo lè jẹmọ́ òfin tí èèyàn bíi ti wá gbé lẹ̀ ok bóòtọ́ lọ́nbó ló ti wá rí nígbà tá a bá pọ́n tó yẹn tó bẹ́yẹ tá a bàbá rẹ̀ wọ́n pé ó tọ́lọ́run yẹ ká kọ́ òfin ọlọ́run lé gan lọ́n fi àwọn aláṣẹ lè kalẹ̀ o kò wọ́n sọ̀fin ẹ̀dá. pàṣẹ fi yá àyà tí ń báyìí náà àwọn sàwọn ìdájọ́ síbẹ̀ tó kílẹ̀ òfin ọlọ́run kílẹ̀ kò dàrú làálàkùn tàbàkàrú kẹlẹ́ bàmọ́ rántí ìyẹn eh, pé òfin yìí kèéde táàmù ń gbàgbé táàmù ń tìṣẹ́ mi ẹgbẹ́ ẹlòmíràn tẹ̀ ẹlẹ́dí gómìnà náà bá wà gbélé pé yóò di kí ni yóò lò ọlọ́run ìlànà sọ̀rọ̀ yìí kalẹ̀ kẹ́lẹ́ pé kẹ̀kẹ́ gbẹ́gbẹ́ àyíkọ́ ìṣẹ́ká ló máa ń ka koran ṣàkàṣọ́ di ìwé àdúrà táǹkì gbọ́gbà bí òfin fáàkì ẹ̀rí lófin àyíkọ́ àṣekẹ́ làálà kọ́ta kàrún tọ́lọ́ ìmọ̀ àwa náà la máa ń fà àbí ẹni bójú bàbá ti pé bẹ́ẹ̀ lásìkò ní lábàá pé àánú lànà ó wẹ̀ látọ̀rí àwọn àfa àwọn òfin ẹ̀sìn wọ̀n ṣẹ́ká yẹn mọ̀ lófin pé àwọn ordinary muslim bàbá ti fọ́ yẹpẹrẹ múlẹ̀ láyé lóṣìkì ní nínú fi mu sábà tó náà tó bẹ̀rẹ̀ fọ ìwọ́ díẹ̀ sí mi ká òfin ọlọ́ ẹja lo mùsùlùmí kan ní ọkọ̀ wa ń dùn ẹ̀ wá fi ọlọ́ba ọgbẹ́yẹ̀wò lúyẹ̀ àsìlú kíní Saudi tó bá àwọn Saudi ẹni ẹ̀rọ tó gbóbi fún yóò tó wà nǹkan mí yìí ayé ẹ̀kọ́ kéde kó tó bá Saudi ẹni yóò tẹ̀lé ní sọ yóò tó wà nǹkan mí yìí o aláìní kan sí so mùsùlùmí nìyẹn gẹ́gẹ́ tó yẹ kó làálà kó tàbí àkàrú tó yẹ kó ṣe lára rẹ̀ nígbà tí mùsùlùmí bá ń ṣe bẹ́ẹ̀ bó lè wà lókè kan ní yóò ṣe kódà yìí fáàtì nígbà mi ẹ wà lẹ́nu mi tètè mùsùlùmí yóò sì kún fún wa mo ti mo ṣe tẹ̀lé ẹ̀sìn mo ṣe ká ẹ mọ́ dáwọn olóhùn alákọ̀ọ́kọ́ títí ni ẹ̀sìn kan ní yóò mi ah, mo fẹ́ dá sọ̀rọ̀ yín o ó ní dóòtù wàá nókè ni òfin ti ẹ̀sìn mo yóò sì pẹ́lú ṣùgbọ́n àwa là ń ta ẹ̀sìn wa lọ́pọ̀ mùsùlùmí gẹ́gẹ́ ní òkun ta kò fi ọlọ́ láwùjọ. ìhà ni àwọn àfáà bá ti pèsèǹtì òfin fún yàrá yẹn lọ́jọ́ mọ́ ìwé òfin tẹ́ kẹ́ mọ́ pẹ́lú pé àkùrá ah, làbẹ́ tuntun fi fún yín o ìwé àdúrà làwọn àfáà ti ni pè fáwọn èèyàn àìbẹ̀kọ́ wọ́n àtàbà gbogbo àrí àtọ̀ kùrán kalẹ̀ yìí à ń bá àti kíni kan ní kò sọ kófin ló wà ní kùrán ní ọ̀dọ̀dà táwọn ọmọ lẹ́yìn ló wà rí kófin ló wà ní. lẹ́yìn ìgbà táwọn onísùnà ẹgbẹ́ lójú àrẹ́mí rẹ̀ ńlá sí àbí ẹ lóyún wọn ní kùrán ní ètò tó bìgbà pé ìwé kíni ìbí àtàlátù ìyẹn lórí ẹ tó bá rí ẹ lórí tó tọ̀ nǹkan kùrán ní àfáwọn ọlọ́gbà torí ó gbà pé kí wọ́n ṣe àdúrà ni àdúrà àdúrà làwọn afá gbogbo tó wà lórí ọlọ́run ti ló fi ni làtọ̀kalẹ̀ ẹ̀mẹ́ làálàkó tọ̀gà kàrú kẹlẹ́ mọ́ ẹrẹ́ tiẹ̀ ọlọ́run abẹ́rẹ́ sí mú fi yẹn wá ní ìṣúra ọlọ́run ní àzáníyàtú onísìnà lóbìnrin alágbèrè pọ̀záni àtúnṣìnà lọ́kùnrin tẹ́ bá tiẹ̀ rí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ọkùnrin lọ́kọ̀ ọmọ dárúkọ bífọ́ obìnrin àìbẹ̀kọ́ wàsáárùkú wàsáárùkọ iná lèmọ̀mìnì náà wà lèmọ̀mìnì náà bẹ́ẹ̀ bá kẹ̀kẹ́ ẹ̀sẹ̀ mọ́ta lò bọ́ tó wá ní bí ọlọ́run kọ́kọ́ gbé tó yí obìnrin síwájú kó tó sọ ti ọkùnrin kí nìdí wọ́lá àmọ̀dítẹ́ ṣùgbọ́n àwọn àfáà sọ pé nínú táwọn kíyèsí oníkẹ́ gbogbo tó rọ̀ mẹ́sì náà ọ̀dọ̀ obìnrin ní tí kọ́kọ́ máa ṣe kíni bí kó múra wọn kí múra bí kó máa ṣe júyàn kó máa rìn lọ́nà tí tí ó fi wá tí ọkùnrin ní ayẹyẹ nígbà tí mo wá lọ́dọ̀ obìnrin ọ̀dọ̀ ẹni tí máa ń pọ̀ jù ẹ gbogbo ọmọkọ̀dù máa ti àwọn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀dọ̀ obìnrin níbi tí ní ti máa ń wáyé àǹfààní torí ẹ̀dà tó aburú yìí tí mo wá lọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ obìnrin ni òní múra dáadáa onímọ̀ ẹni kú ni onímọ̀ ẹdín àbí tí ó mọ̀ fi ẹwà rẹ̀ dá wàhálà alẹ́ tọkùnrin ìlú wa lọ. àǹfààní kó súnmọ́ pé bóyá torí bíi torí pé àlè sọ pé ìdìbò lọ sí sọ́dún ṣùgbọ́n bóyá tó ẹ̀sìn àràfá látara àgbèrè ni mo pé torí ìdí yìí tí obìnrin ni mo kọ dìmọ́tò sí náà pé àwọn ẹgbẹ̀rẹ̀ pẹpẹ ìdìnnà mọ́ wáyé lọ́dọ̀ rẹ̀ ẹ̀ tẹ̀síwájú. ọ̀sán níyàtú wàzáni onísìnà lọ́kùnrin àti lóbìnrin fàjìlídù kulla wahidin minhuma ní àtàjálìdà ẹfún kìíní kejì wọn ní ẹgbà ọgọ́rùn walladhi yakum bi hadha tánú máa ṣe wọn ni al-amir aw man aláṣẹ àbẹni bá ń sojú ẹ̀ aláṣẹ abẹ́ tó bá dé kíni tó bá ń ṣojú ẹ̀ nínú àwọn masuliya alhakimu nìyẹn nínú àwọn ojúṣe olórí nìyẹn ìkọ́mọ́tì hudud kó máa dájọ́ òfin ẹ̀sìn ìjẹníyà ẹ̀sìn kó máa jẹ fún yẹn. àfáànú ara aláṣẹ àti aṣojú ẹ̀ ẹ̀ka wá kó sóbò yìí kí láṣẹ ẹ́ kẹ́ni afá àkọrí gbèsè láti àníṣe kẹ́kẹ́ tó ṣe kéèṣe kí ni kìí fẹ́ bí ṣe tiwa àníṣe alìsíyàtọ̀ alárùràṣá ẹ̀yìn káàmù gbà sí wọn sí àbí ètò àbágbélẹ̀ lọ́wọ́ ọgbọ̀rọ̀ gbà sórí ìdèdè ẹlùmíyẹ ẹmọ wọn ò lè bá wọn dọ́rọ̀ pa ní kékeré fún wọn ni yóò kódà kọ́ mọ́sùn wọn lẹ́gbẹ́yẹ pé ọwọ́ tán ní agé wọn náà ló gé sóun ló adájọ́ yóò jí àwọn àjọ lọ. tọ́ba mú nǹkan kẹ kẹ ibi tí wọ́n sọ pé anilẹ̀ sábì lẹ́sọ̀ àlẹ́ àyìnlẹ̀ àyìnlẹ̀ àyìnlẹ̀ àyìnlẹ̀ káìkọ́ ọgbọ́n ló gé ni kódà kálípẹ́ ní ẹja lẹ̀ láti kí ni ẹgbẹ́ ti ẹ̀nẹ̀ torí pé ìwò ìṣẹ́ni tí wọ́n ní kó dájọ́ yẹn. wọ́n ní àzáníyàtò àzáníyàtò àmì a ní ọkùnrin àtòmítọ́lẹ̀ ìrìnà tí wọ́n tí tóbìnrin ò tí lọ́kọ rí tí ọkùnrin ò lè kíni tó ti fẹ́ yàrá ọlọ́mọdé wọ́n tó máa ń gbúlọ̀ kẹfọ́n ló ń bí àyè wọn àbẹ̀rẹ̀ àwọn ìbílẹ̀ tó mú bí àyè tí ò ti jẹ adélé bọ̀ ọ̀hún ni torí pé ìdájọ́ ta délé bọ̀ ó wà ń bi ẹ̀rí ṣùgbọ́n àwọn afáàmì wọn jẹun alẹ́sẹ̀ fáwọn ògbà àwọn ọ̀rẹ́ rí ti sàdélébọ̀ àfẹ́ntó ti ní ìyàwó ni pé ẹ̀rí ilẹ̀ ní gbogbo ẹ̀ ẹlẹ́bí náà tán tako àyà ẹ̀jẹ̀ wọn lóko wọn làwọn ò rí yẹn ẹ̀ta bá fi hadithi tún a rí pé azani àtọ̀ azani níbi ẹ̀wọ́ ni àwọn tó ti dàbí lẹ́kọ̀ọ́ nígbà wo lélẹ́yìn ó tẹ̀lẹ̀ nígbà tí condition bá pé ni o òun náà ni kí èèyàn mẹ́rin rí wọn kòrókòró kì í sí èèyàn mẹ́ta àtàbọ̀ àbí èèyàn mẹ́ta rí wọn wọ́n á ní ẹnìkẹ́rin wọn bọ̀ mọ́ọ̀tì tí mo bọ̀ ń bọ̀ kó tó dé ẹ ti fara gírígírí nígbà tí mo dé bẹ́ẹ̀ tọ̀tọ̀ mo rí tí ẹ ti rà kẹ́lẹ́ bá mọ̀ pé tuntun lè ní èmi ẹ̀ mẹ́ta àti mélòó àtàbọ̀ kátó àtò sí èèyàn fún ara rẹ̀ lẹ́lọ ìhun nìkan lọ́lọ́ bẹ́ẹ̀ tó kó o sí mẹ́rẹ̀ ni ìhun ló bẹ́ẹ̀ jẹ́ rí mẹ́rẹ̀ ni fún òun kò lè lọ bẹ́ẹ̀. rírí yìí kìí sàmọ̀ kọ̀dìmọ́tò sí náà lèyẹn rí o àbí yẹn rí àpẹẹrẹ pẹ́ ti dèsì náà tó sọ kúrò akẹ́yìn mẹ́wàá rí wọn ṣùgbọ́n ti ń faramọ́ kẹtù níbẹ̀ rí wọn kòrókòrò àìyí wọ́n sẹ́ra mi ara òkè tó bá sẹ́ẹ̀tì sí sí sí kí n tó sí sí kámẹ́rà tó bá kámẹ́rà ńlá àgbà láyé ayé ẹ́ àtúnígbà yìí nà ẹ̀yà ẹ̀ náà so èèyàn mẹ́rin lórí wọn kòrókòrò nígbà tó ń lè sìn lẹ́yìn lọ́wọ́ tó wá mẹ́jọ wọn bó lórí tó bá bẹ̀bẹ̀ kọ́kọ́ àti ṣe mú tọ́lọ̀ ìbádọ́dọ̀ lérí kí náà yẹn sí ẹ́ tọ́wọ́ pé túbà wọn dẹ̀ ní pé ṣé tó rẹ̀ sí bẹ́ẹ̀ mú ẹ̀lì pádùn ìgbọ́n tó wá jẹ́ ọdún lórí kò sí pádùn mọ́ yẹn lẹ́ni iṣu báyìí dé ọ̀dọ̀ Osman tó fẹ́ jẹ́ nìkan ní àpòlù ẹ̀yìn wọn pílìdì fún Osman náà kà kó tó dọ́dọ̀ lórí ni ẹ bá ti bò tó gbà tó ti dọ́dọ̀ lórí ẹ̀ kò sí kí ni ọ̀sán ọ̀rọ̀ ọ̀gbọ̀n ẹ̀kejì ni pé kẹ́ni ẹ̀ ṣe àlẹ́ ìtẹ̀rọ̀f bí anna ọ̀sánà àwọn bí anna ọ̀sánà kó sọ pé òun ṣe ìsìn náà bẹ́ẹ̀ ọkùnrin náà bóbìnrin ó ló ṣe ìtẹ̀rọ̀f fún ara rẹ̀ ìyẹn gẹ́ wọ́n ní ká tó tóbi dáadáa gẹ́gẹ́ bá lè fi ṣe bẹni tó bá tọ́wọ́ mọ́ tó ń ṣe ní títí títí yóò fi máa dìbò pé kí n jẹ́rìí tó fi máa ju mẹ́rin gan lọ fún lórí ara rẹ̀ tó bá sọ pé òun ni àfọwọ́ tó ń ṣe ní lónìí sí dáadáa padà lẹ́yìn tó àṣì tó wá dé ètò àti tó kẹ́dá ìtí mo sọ lẹ́ẹ̀kan yóò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ mọ́ kíláàsì ńlá sílẹ̀ náà ni. ọ̀nà kẹfà wọ́n ni alhamdu kó lóyún ẹni tó lóyún tó lóyún tí ó dé ni sáàfi fún ọkọ̀ kan sóyún fún mọ́ ìkẹta ló fún mọ́ ọlọ́nà kẹta ní bó ti ẹ̀kọ́ náà kẹta yìí aráàlú fáàmì tí àwọn kóra dúró ayé torí pẹ́ lè rékù ẹlòmíì àbí ká kun lóorun kó mọ̀ sí kí ni kó mọ̀ mọ̀ kó dákú lọ ẹ̀fẹ́ lómi tó kó máa nǹkan sí ọ̀sẹ̀ ó ti fi jọ́ jọ́ kèló jọ́ kẹta kó tó mọ ah, àwọn ò tí ni àti gbà ọ̀nà mẹ́rin la kà sí ọ̀nà mẹ́ta kí wọ́n rí wọn kí rí yẹn ló lágbára jù èyí mélòó èyí mẹ́rin àbí kó jẹ́wọ́ pé mẹ́rin ìṣúná ká sì bí dáadáa tó jẹ nǹkan yóò sí nǹkan òsì ọ́ abọ́tí rogo ìgbésí ayé rẹ pinni tó bá sá dùn lórí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta la ní tó bá lóyún kò dẹ̀ fáwọn àfáànù ká ìyẹn rẹ̀ lẹ́mọ́tì tó àbí tó bá sàlàyé tó ń ṣe ní ọ̀yọ́. tó bá wá rin ilẹ̀ tó kọ̀ níṣẹ́ ti pé ọlọ́ọ̀ni ẹ̀ fún wọn ní ẹgbàá mélòó ẹgbàá ọgọ́rùn-ún tẹ̀mọ́ eléyìí fún ẹni tí ò tí ì níyàwó àtẹni tí ò tí ní kíni tí ò tí ì lọ́kọ òfin ọlọ́run lélẹ̀ wàlátà ọdọkùn bí ìmọ̀ràn fatún fìdí nìlá ẹ má jẹ́ kí àánú gbẹ̀yìn hmm? ẹ má jẹ́ kí àánú gbẹ̀yìn nígbàtẹ́ ẹ bá fẹ́ mú fi ọlọ́run ọba yìí sọ sheikh sadi ń tàwa fatún kò bá jẹ́ àánú tọmọ ènìyàn àbí àánú tọmọ ènìyàn ó ti yẹ kéèyàn láàánú lóbi tuntun ṣùgbọ́n yìí ẹgbẹ́dẹ̀ kéré àánú ẹgbẹ́ yìí pàtàkì afẹ́ fòfin yìí àánú tó wà nù tọ̀bẹ́ yà ní kí ọmọ nìyàn àbí ẹlòmí ò lè dá díẹ̀ dú ẹ̀rẹ́ ló burú o ó burú gan ìwọ́n lọ́wọ́ gbọ́dọ̀ lè dá díẹ̀ wà lẹ́wọ̀n lè mọ́ lè dú ní òun ṣàánú ẹ̀ àbí ẹ̀kọ́ kí wọ́n máa jẹ́ ká ló gbé yín. àwòlẹ̀ ajílẹ̀ kọ̀rọ̀ ọba àbá ànúpẹ́ ẹbí wa ní ẹ̀sìn ní ojú ní lójú sànú. àwọn sọ̀dá àkọ àbọ̀rẹ̀ yẹn ló jẹ́. ìpè tọ́dọ̀ bá ti tọ́dọ̀ adájọ́ adájọ́ gbọ́dọ̀ lo òfin. ìyẹn ni kó lo kó ṣe kó lè fi ọlọ ara òfin ọlọ́run kó máa ṣe ìkọmọtì fòdòdì ìyá tó ní tó ti lálàyé tí kúránì ti gbé wá àbí ṣàbíyèsí bákan náà kó máa ṣe tààzír ìyá tí ò ní tẹ́tì gbélé fún òdókè ò pé ìyá báyìí ló tọ́ sí lágbájá yẹn là ń pè ní kí ni tààzír àbí lẹ́nu ìgbà tí nǹkan ṣe láwùjọ tó lórí bá ní ẹ lọ ti mọ́lé sáré tó ẹ fún mi ní ẹ̀rí ẹ̀wọ̀n nínú alukuran àbí ẹ̀ka lẹ́yìn tó wọ́n béèrè ẹ̀fẹ́ mi náà kama tìyẹ̀ mọ́ náà ṣé yẹn ó lè bọ́ sádà àtàkùn káàdì fi jẹ́ ní ẹ̀hán èyí tí ò ní iye tó yẹ pé olórí la gbélé lọ́wọ́ ọlọ́run ni ẹ má káàánú gbé yín fìdí nílá níbi gíní níbi òfin ọlọ́run òfin ọlọ́run ló délé yìí ìsìn ọlọ́ọ̀lẹ́lẹ́ wàlíyẹ́ ṣe àdó àzábá ọmọ ẹ̀kọ́ ifá tó ń mílẹ̀ lèmọ̀mìnì ẹ̀tọ́ àpá mọ̀mìnì tọ́wọ́ wíkínẹ́sì yàtẹ́fẹ́ fi jẹ́ tọ́ ifá gúrúfọ̀ ìjà mọ̀mìnì àbá àdínkù lẹ́sẹ̀ pọ̀tọ́ aláìsàn ni àwọn mẹ́rẹ̀ẹ́rin tó bá jẹ́rìí nítorí kí lè yẹ ṣe irọ́ wàyá ṣùlùbí fáìlì kàlìfẹ́sì yóò wà lẹ́rtìdá ọ̀rtìdá kí ìyà yẹn lè bá àti kí kó fọ́ká láàrin àwọn èèyàn kẹgbọ́ sí bákan kó máa jẹ́ ìdójútì fẹ́ni tó ṣe kó sì lè bá ká lọ́wọ́ kù hmm? ẹ máa wọ́n tó fàílì mùsáàdàtà àkàmì ṣẹ́rí bìlfìlì máa yóò kọ́ wípé àlẹ́ẹ̀lì a ní tó bá ń ṣe nǹkan tó yẹn bá lọ wítínẹ́tì yóò jẹ́ kí yẹn máa nímọ̀ ń parí kó kí àti ìdájọ́ nǹkan yẹn àyè pé ìrántán ní àwa wò lélẹ̀ ṣùgbọ́n ìrántán ní àwò làwọn ṣe kí àwọn ìlú owó àbí àti pé ìrántán àmì ìyẹn máa ń ga aládàá mẹ́ irú rẹ̀ lélẹ̀ ah wọ́n fẹ́ sì dájọ́ ìsìn náà fúnra èmi náà ṣe kí ni èmi náà dé bẹ́ẹ̀ ìgbọ́n bá ní onífújì kan àtàlápàlà iye làwọn èèyàn lọ ọ̀rẹ́ tí ní kan wá wò yìí ọ̀rẹ́ tí ẹni kẹ́sí dé ọmọ ti ra wọn ni ìṣẹ̀lẹ̀ náà mẹ́rin kò délé ni ọlọ́run níbi ilé ìfàlìyẹ́ṣẹ́ àgbàlìyẹ́ṣẹ́ àzábá ọmọ tọ́ ifá tó ń bákan náà ẹ̀sẹ̀ tó rọ̀bí ìfahàn àgbọ́yé yóò tó mọ̀ síkí yóò tó mọ̀ jùkú sí tí òfin ọlọ́run lè àwọn nǹkan báyìí lẹ́nu bí ó rí bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àyín tó yá mọ̀ sí báyìí báyìí oníjàmbá ni wọ́n tó ń ta lóko orú tí wọ́n lè fẹ́ sí ìsìn tí wọ́n lè fẹ́ sí ìsìn wọ́n bá ń sọ̀rọ̀ ṣẹ̀rí à fáàtì ìkọ́mọ́tò ìdúdó ìlú mọ̀ pé ṣẹ̀rí à ó sì máa gbọ́jẹ́ pé nínú àwọn ìjà lógun táwọn nǹkan ti da ìsìláàmù lógun gbà yẹn ni á jẹ́ alógun ní ọ́fíìsì débi gbogbo gbólóhùn tá ń lò ṣẹ̀rí àǹtẹ̀ wọn gbẹ́ sí pé ìjẹ̀yẹ̀ níyàwó ó wá fi mọ́ra mọ́ra àwọn mùsùlùmí náà sábà bẹ́ lú yẹn pé ó ń dá ṣẹ̀rí àfọ̀lẹ́ jẹ́ oníjàmbá rẹ̀ ṣẹ̀rí àwọn ẹni dà wọn kì í ṣe ádùn níbi fún ẹ àtúwá mú ṣẹ̀rí tẹ́ a pé ṣẹ̀rí alẹ́ ìlú láwùjọ tẹ́ka ṣẹ̀rí àti nǹkan mọ́gbé ṣẹ̀rí àti nǹkan mọ́gbé yẹn ní ọwọ́ àsọ́wọ́ nìkan ló nǹkan mọ́gbé owó lè tọ́rọ pé iná wọn sọ́dà fọ́tí nílé fọ́kọ̀rọ̀ wà lè sàké ibi tọ́rọ tí kọmọ fún aláìní ní kíni ní sàká ẹ̀wọ́ oríyù ẹmọ́ parọ́ ẹmọ́ jalè ẹwọ́ oríyù oríwà dáadáa tí kọ́lá lè fi lélẹ̀ ẹmọ́ jẹ́wọ́ ọmọ orúkẹ ẹmọ́ sílọ́n ẹ̀ níríyù nídìí ọjà ẹmọ́ sàbọ̀sẹ̀ ara yín ẹmọ́ dosí wọn kù wọ̀ níríyù ẹ̀fún yìí kálukú lẹ́tọ̀ jẹ́mọ́ bàbá lòfin ẹ̀sìn ọlọ́run àyẹ́ náà rí bí ó ti dàtò irú ìsìnlẹ̀ kan sọ yẹn sí láàrin ọdún ẹ̀yìn lọ́wọ́ ti tó ìdájọ́ ẹ̀tọ́ mélòó torí pé kálukú náà ti sọ gbẹ́jẹ́ mọ́wọ́ ẹgbàá dúdú ẹ̀kọ́ ní oúnjẹ máa dùn jù èmi tó bá dùn tó bá ti fọ́ rà díẹ̀ yóò tán tó bá ń lọ ní síìtì ẹ́ ẹ̀ka alùpùpù ṣe kí ni eh, ẹ̀rí àwọn tó máa mú lè tẹ́ kò sí ìdájọ́ lọ wọ́n ti dáná fún nígbà alùpùpù káwọn ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ yẹn ti lọ tó bá ti jọ́ mélòó àìbẹ̀ kọ́ wọ́n ká kó jẹ lọ́wọ́ ní tọ́wọ́ bá sọ́rọ̀ ẹ̀yà ò lè nílò subhanallah kíra kan wà tí a bá kan ṣe tó ní pẹ̀lú àwọn ìtọ́ ìjẹ ní àbáyé àwọn amú ọ̀rọ̀ àpè tí tó bá ti jẹ owó yẹn sẹ́ni ẹ lè mú kó lọ bí tẹ́tí lè bá tọ́pọ̀ padà hmm? àfáfà láàrin ara wọn alẹ́tọ̀ ní ìtẹ́sì ní kan tí wọ́n ti ṣe fún dágbórúkú yòókù olóní ìjọba òkúrú gíní tó fi lè fún bá ti rùgbà tó ṣe yìn wọ́n ti máa yìn rí wa àfáfà tó ṣe tẹ́lá ìjọba ìlàkàrẹ̀ ó gbìyànjú gẹ̀gbà àwọn èṣù bẹ́ẹ̀ ọmọ ìdájọ́ wa fún ó wá ní àwọn àfa àkànní rárá kò gbọdọ̀ tó pọ̀ àníkọ́wọ́ ọmọ ẹ̀tọ́ lọ́wọ́ kan ó gbọdọ̀ ọmọ ẹ̀sìn lọ ní kólà kó ti túbá kẹ́yìn pé ó ti lé kíní ó ti jalè rí so ìyẹn ni tí ìsìláàmù fẹ́ kó ṣẹlẹ̀ tí yóò fi máa lọ gbére sọlọ ni káwọn èèyàn wá wípínẹ́sì àwọn ẹgbẹ́ láyé àrẹ́bí bàbá kàyé tẹ́sẹ̀ ó níyì torí pé òfin yẹn ó jẹ́ kí alùpùpù kù sàgbéjẹmọ́ torí pé ìsìnà nínú tí ó dá ní àwọn abẹ́bí jẹ́ ajẹ́kẹ́yẹn gbọmọ bà fún ọ̀sán àìbọ̀n ẹ̀mọ́ pé ní tẹ́sí wàá sọ ní alẹ́rì fàṣọ́nẹ́tì àbí anẹ́tì àmì àpẹẹrẹ ẹ̀dù àmì àpẹẹrẹ nẹ́tì ni wọ́n á jà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn anẹ́sì lọ ọmọ táàbì ó wá sọ kó wá lọ́yìn tó dáa kí ẹbí mọ́ rúpọ̀ mọ́ra wọn lọ́nà tí ó tọ́ ọlọ́wọ́n àgbá ní ẹgbẹ́ bí ọlọ́run tó àgbá ní síwájú àìbẹ́ ẹ̀kọ́ ní àgbá ní lọ́kùnrin ẹgbẹ́ yàtọ̀ sí tàkọ́kọ́ yẹn àríkà àkọ́kọ́ tí àtúwání abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àbágbà pé mọ̀kọ̀dìmọ́ tó sí ní tẹ́sídúrú ìmẹ́ta mílẹ̀ nìsa àwọn ẹ̀sẹ̀ látọ̀lọ́ obìnrin náà gba àkúgbé látọ̀lọ́ wọn. mọ̀tò àtúwání láyé kí oníṣì náà ní fẹ́ fífẹ́ àwọn ọ̀rẹ́ kájú mọ́ ikọ́ wáyé ọ̀dọ̀ ọkùnrin. oníṣì náà nífẹ̀ẹ́ nìkan yìí láǹfààní àfi kíni ẹ̀kọ́ má ṣe ara wọn oníṣìí náà nífẹ̀ẹ́ ní oníṣìí náà ẹgbẹ́ rẹ lọ tòmáṣì nìyẹn àwọn mọ́ṣẹ́lẹ́ ká àbí kíni abẹ́lẹ́bọ lóbìnrin subhanallah ìgbéyà sí ayé ṣe ìnáwó ẹ̀lọ́lẹ̀ ẹ̀rí pọ́lọ́ pé ní mùsùlùmí ò gbọdọ̀ fẹ́lẹ́bọ lóbìnrin ṣùgbọ́n kọ́lọ̀ ọlọ́run jẹ́ ká mọ gíráfíkì ẹ̀sẹ̀ yìí náà pé ní kọ́ndísì náà lọ fẹ́ lọ́fẹ́ kiri ẹ́ lọ́fẹ́ lẹ́bọ kó pólísì náà ẹgbẹ́ rẹ̀ kó jẹ́ lọ́fẹ́ lẹ́bọ ẹgbẹ́ lẹ́nìí kan wá dé ìdìnnẹ́ tó jẹ́ mùsùlùmí tó bá lọ́n fẹ́ lọ fẹ́ ọ̀sùn ṣe kíní kẹ́kẹ́ látọ̀ tó dé bó yà ni ìyẹn ṣe kíní èyí ti gbéyàwó torí mùsùlùmí ò gbọdọ̀ fẹ́ ẹlẹ́bọ̀ tó yẹ kí n sì lẹ́yìn ṣùgbọ́n kúrò yẹ ká mọ̀ pé bọ́rọ̀ rẹ ti wọ́ọ̀sì tó ọbẹ̀ lẹ́bọ̀. fàfà níyà fún obìnrin oníṣìnà náà láyé nkí ọ̀há ńlá bá ní àwọn mọ́ṣẹ́lẹ̀. ìlànà hmm. ní àwọn mọ́ṣẹ́lẹ̀ òun náà ní fẹ́ni kankan ju oníṣìnà lọ́kùnrin lọ abẹ́lẹ́bọ̀ subhanallah ẹgbẹ́rẹ̀ tí oníṣìnà máa ń oníṣìnà ń gbà mí àyíbẹ̀ kọ́ ni wà hórí mọ̀tàlì kàálẹ̀ mọ̀mìnì ìgbẹ́ tó bá jẹ́ mọ̀mìnì gidi ààrẹ̀wọ̀ ni yóò jẹ́ fún un tó bá fẹ́yàwó ń sìn kó táwọn sí ìsìnà bá jọ mú àṣà ara wọn mú ìkẹ̀kẹ́ náà ni wọ́n tẹ́lẹ̀ wọ́n sọ jẹ́ mú mi ní wọ́n ní ọmọbìnrin oníṣìṣẹ́ ni wọ́n ní ẹkùn mí nì kí ni ìṣe ìṣìnà lọ́wọ́ ìwọ ni àbóbìnrin náà tó náà fẹ́ lọ fọ́kùnrin oníṣìṣẹ́ tóbìnrin bá lọ fọ́kùnrin oníṣìṣẹ́ ṣé ní lọ ẹ́ sábà gbèsè àjọ tó ajẹ́ mùsùlùmí ni sẹ́ni káyẹ̀ lọ kó lọ á <laughs> lò lọ ṣùgbọ́n ẹsẹ̀ ẹsẹ̀ wà mí. ìyẹn náà bá àkókò ẹni tó ti di ìsìn náà rí tí ò tó bá àmì ṣe lọ ẹ̀yẹ́kẹ́yàn fẹ́ ìwọ̀n ni. ẹni tó bá tún bá ń kọ́ hmm? Al-Imam Ahmad rahimahullah ta'ala ta'ala fáwọn ẹni tó bá túbá tí túbá rẹ̀ bá sì dúró dédé àtàní fòbìnrin ẹlẹ́ ó lè ti túbá hmm? yóò lọ kọ́lẹ̀ kọ́rẹ́ dé pé àìlọ́kọ̀ yìí tó máa ṣe ìrìnà lọ bẹ́ẹ̀ náà lọkùnrin náà ṣùgbọ́n tí kúrò ní sọ̀rọ̀ àwọn kó ṣe ìrìnà tí ò túbá hmm. ìyẹn so òfin lè òfin àtọ̀dọ̀ ọlọ́run ni torí pé sì náà ẹ̀rí ẹni tó máa ń dá òjò rú ni tí máa ń bá òjò jẹ́ ni ìdọ̀tí ni lọ́wọ́n tó fi wà orí màzáálíká alẹ́lẹ́lẹ́mì ni kí wọ́n mú ẹlọ fún nídìí náà lọ́kùnrin àbíkọ́ ọ̀rọ̀ tó fi fún nídìí náà lóbìnrin ọlọ́run la ṣe léwọ̀ fúnta ni fún gbẹ̀ntúbá jẹ́ mọ̀mí ni ṣùgbọ́n láwùjọ wa àyàn ọ̀ká kọ́mọ́ nítorí sí ní láàrin tó bá nínú jẹ́ ni nínú jẹ́ ni kakún àìmí fi ti fàájì jẹ́ ni bẹ́ẹ̀dẹ̀ ni mòmìnir tó pẹ́ra ilé mọ́ olùgbàgbọ́ tí ń fi sì ná kó kíyè gbàgbọ́ ara rẹ̀ àdẹ́bìnrin láyé fún ìsáà ní ṣí ìnàyẹ́sí ní ọwọ́ àmúmìnir ẹ̀yẹ kí wọ́n ní mọ̀ ṣe sì náà lọ́wọ́ báwo ti ṣe sí ẹjọ́ ìjà ọmọ kó máa rí àgẹ́bí mùmí gidi mùmí gidi ṣe bẹ́ẹ̀. tó bá tẹ̀ ajẹ́ mùsùlùmí ni ìmọ̀ni tó wà lára rẹ̀ kí ni àtọ́jú ìmọ̀ni yẹn ẹ́ mọ́tòlákùl ìmọ̀ni tí wọ́n pe àbíkárí asùlùl ìmọ̀ni ìpínlẹ̀ ìmọ̀ẹ́nì tí fi jẹ́ mùmí ní ló sì kú lára ṣùgbọ́n àní sọ pé ní kàmọ́lù lè mọ́ níwà lọ́dọ̀ àlè ìmọ̀ẹ́nì lè mọ́ tí lápò sí lọ́dọ̀ ó yàtọ̀ síra wọn ìmọ̀ẹ́nì táyé ìyẹn fi ń dìtẹ́ ní ìsìláàmù rẹ̀ tí kò kàtí jẹ́ kéfì ló ní gíní asúnmọ́ lè mọ́ àbí ká ní mọ́tílápò lè mọ́ but ìmọ̀ẹ́nì lè mọ́tílápò ẹ̀rọ̀kálù súnmọ̀ tó wò síná fi ní átìlù lè mọ́ní jìkò lára ẹ̀ lọ́dọ̀ mọ̀ tẹ́sílà kí ló ṣe yẹn afọ ah, lọ́dọ̀ àwọn àwárí kí ló ṣe ìwọ́n lọ jẹ́ ìgbé nígbò átìlù wo ló kù tó wọ́n gbogbo ẹ̀dá nù ó bá ti sì lẹ́pẹ́rẹ́ lọ́dọ̀ tí wọ́n kí ni kẹfẹ́rẹ́ ni ìyẹn lẹ́nu kẹ́ fi bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ àwọn àwárí tí bí ọba kọ́sílẹ̀ ọkọ̀ kẹ́lẹ́ àwọn àmọ̀ pààyàn lọ́ ń pa mùsùlùmí ẹgbẹ́ wọn àwọn àti mùsùlùmí ẹgbẹ́ àwọn làwọn pa gbogbo ẹgbẹ́ ẹni kan pa àwọn ọmọdé àti lọ fóònù rẹ̀ nígbà mi kí náà ń pa lọ́dọ̀ tí wọn kéfé rí ẹni kí ìdájọ́ wọn ni ìrántọ́ fowó sí báńkì rìbá ẹni kí rìbá gé lọ́dọ̀ tí wọn ẹbí rọ̀ àbí sì nẹ gbogbo tó bá àwọn Maradona ń kọ́ tí wọn àwọn olù àwọn mọ̀tẹ́sílà àwọn òní lọ túbẹ̀tì ẹyẹ tó ṣẹlẹ̀ ní pé oníṣìnà o àtẹ̀tẹ̀ lálọ́tẹ̀ o kìí ti mọ̀ mí kìí ṣe kí ni kìí ṣe kí wá ní ó wà fi mọ̀nsílá tún bẹ́ẹ̀ mọ̀nsílá sẹ́yìn ó wà láàrin méjèèjì ọgbọ́n náà ń dá o tó máa pẹ́ nìyẹn kú níbo náà ń lọ inú náà o béèrè ní ẹ̀yìn àtàwárí ti ibìkan ẹ̀lẹ́jọ́ àríkàndọ́gbọ̀n ti yìí èèyàn kì í jẹ́ mùmí ní kò ní jẹ́ kékeré níbo ló wá wà níbo ló èèyàn wò níyù ẹ sọ alùpùpù náà yẹ kó mùmí ti jẹ́ pé ẹ tó bá jẹ́ mùmí nílẹ̀ nìyẹn pínlẹ̀ àkànní yẹ pé mùmí ní gidi ní asúlù lè mọ́ ni ìpínlẹ̀ tí ń jẹ́ kí ni ò tí ì bàjẹ́ tán ní òkúla rẹ̀ sọ ká wá tó yẹn sí ipò tó rẹ̀ lẹ̀ jù tó ti rí àkójú bẹ́ẹ̀ jáde sẹ́kọ̀ọ́ ní Islam ẹ̀rí pé wà burúkú lẹ́ni ẹ̀wù tòsí náà ìtí ń ba àwùjọ jẹ́ ní ẹ̀rí iná ìdájọ́ ẹ̀ fi lé ẹ̀ tí wọ́n ń gba ara ta kẹ́ ìdájọ́ ẹ̀ fi lé báwọn ó lè rí tó lè rí ìdìnnẹ́ ẹ̀ wá rí ìdìnnẹ́ láwọn òfin ayé mi ìtànkọ́ ìdìnnẹ́ ni obìnrin tí wọ́n bá lò tí ò ṣe kéde tí ò yọ lọ sí ẹwọ àwọn ìbò ẹwọ òfin burúkú ẹwọ ẹ tó bá ti súnmọ́ tó bá ti yọnu sí lọ́dọ̀ tí wọ́n kéde kíni kí sì sí náà. àmì tó gbélẹ̀ pé òkè kó tó má jẹnu lé ọkọ rẹ̀ tó bá ti sí ń tàfẹ́lẹ̀ ìdìmọ́ ẹ̀rùn gbogbo ẹ̀yìn tó bá ti yọnu sí so òfin tí ó dà nìyí àwọn akọ́kọ́ ìdájọ́ sí nẹ́tọ́wà ń bí tọ́lọ̀ sọ òun náà ní gíní ẹni tó ti fẹ́yàwó àti tó ìlọ́kọ. tábàtú àwọn tó wà nínú hadith lẹ́yìn tó tó wá jẹ wọ́n ní àní àwọn tẹ̀gírìbù sánà wọ́n tó wá gbé wọn sáfà òjò fọ́dún kan. inú tó dúnmọ́ ìgbésà ni pé kánmu lọ lómi ọ̀ọ́ láti mọ́ ibìkan bí mímu. torí pé ṣètò ọ̀nà àwọn méjì tó bá tó ríra wọn ẹ̀bí tó lè mọ́ lọ́bẹ̀ ẹ̀mú kan lọ kébí state kíkan lọ nasarawa kéde ẹ̀fẹ́ra wọn. Eh? <laughs> àfáàdé kan tó délé ti mẹ́mbà wọn náà ẹmọ ìyá tó tó kún yà ẹran bí sẹ̀ bá mú bàtẹ́ fún lẹ́gba tó wọ́n ní àárín ibi iṣẹ́ àbí àárín ibi ọjà ibo ní òun lò ní ẹ̀gbẹ́ yà mí tún nìyí o ibo ní òun lò sẹ́nu gba lífọ̀ ọdún kẹ́ni àbí iṣẹ́ gbóhùn lọ́dún kẹ́ni. sọ̀rọ̀ ajẹ́ pé jálda pàmọ́ra wàtàgírí musana àtọ̀gbẹ̀jì náà fáwọ̀jọ fọ́nù kan àwọn míì tó tàkọlé pé àwọn òlínú àyà yìí pápájọ àwọn alìkùránì yìí àwọn tó pẹ̀lú alìkùránì yìí múlẹ̀ ẹ̀kọ́ kọyìn òfin tí wọn náà ló kùránì àìbẹ̀kọ́ pẹ̀tùgbàmí àmọ́ fórúkọ nǹkan sọ nǹkan náà tó tàkó tẹ́bá ní alìkọ̀dáríyà ẹ máa tó àtọ́gbà kádàrà gbọ́n nára ẹ̀rẹ́ tẹ́ ń takò kádàrà eré alukùránì yóò ẹ̀dọ́mọ́ ní kùránì sangilisi bọ̀ tó yẹ pé ń takò kí ni kùránì ni ẹ̀rọ owó tó kùránì sọ ọ̀pọ̀ ẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n ìgbàgbọ́ àwọn náà ní àwọn òrí tẹ̀kẹ́rẹ́ bù sánà pé ká gbé jìnnà lọ́dún kan àwọn òrí àwọn òsì lérọ́ jùmọ̀ káàsì ni káyẹ̀ ló kópa kí rọ́jùmọ̀ yẹn áyà tí ó sọ̀kalẹ̀ ní ẹbí mọ́ pé kọ̀rọ̀ àná àka a àti ló ànẹ́bí jẹ́ àyẹ̀ níyàbẹ́ à ń sì jẹ níyà lẹ́yìn ànẹ́bí ìgbẹ́rù tí ń bà mí pé tọ́jọ́ bá gorí ọjọ́ àwọn èèyàn kan padà dé wọn àwọn òrí nínú Al-Kùránì ni wọ́n ń sẹ́yìn tàbí òṣẹlẹ̀ tí a bá kó ti àdídì ní ara wọn rí iṣẹ́ tí lè wọ́n yàgbé omi oṣù kẹsẹ̀ yàgbé wọ́n yàgbá rẹ̀ súnmọ́ ni èèyàn ti àgbọ̀mọ́ lájọ́ gbọ́n fúgàmù kan múra kan akọ̀lù kó wọn àtẹnìkan jọ ń fa ọ̀rọ̀ tẹ́lọ̀ wọn ni kí n dá sí lẹ́nu yẹn máa wá jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jù ìgbà ń kọ́ra àríbúrà ẹ̀ ó ní àwọn lọ sí nǹkan nígbà tó bá fámìlì àǹkan ẹ̀wọ̀n tó máa tó pé bẹ́yẹ̀ mìíràn kan bóyá òwúyẹ lóbi káàkiri ní ó sá ní kò tó ń jẹ́wọ́ jímù kábíyàn ó láti ìsìlẹ̀ ànábì mọ́ mú ànábì èdè tẹ̀sílì àfà ànábì èdè tẹ̀sílì eléyìí ibo lórí ẹ̀ wá kọ gidi báyìí ànábì tọ́lọ fún kúránì ò lè ṣe tẹ̀sílì pé àdìsí ló mọ́ mú àfà ànábì èdè tẹ̀sílì pé tẹ̀sílì àyàfà ànábì sọ nínú ànábì èdè tẹ̀sílì àdìsí ló ń tẹ̀ mọ́ mú wá. ó ní kò sí ó lálẹ́ bí òlòfin yẹn gbogbo mọ́ ilé sọ fún tọ́ ọ̀dá eléyìí rò ọmọ tó sọ ara tí ó mọ́ rùsí kí ní sọ ní. bẹ́ẹ̀ dẹ̀ ni ayé àárọ̀ jùmọ̀ náà àfa àmọ́ mi sàkójúwe ìtàparẹ́ nínú Kùránì ẹ̀ mọ́nùsíkà fọkùmùhù wà kíni wà lábùtò tọ́pa ìdájọ́ rẹ̀ àti àti kíkà rẹ̀ rẹ̀. subhanallah ìgbà táwọn bá ń sọ ìtumọ̀ nẹ́tì ara tó mọ̀ sọ́nà pé ọlọ́fẹ́ bíi ṣe ìtìbárò ìmọ̀ nù wa pé nǹkan tẹ́ ẹ̀ ní rí tẹ́ ẹ̀ ní rí ká tí dájọ́ rẹ sí wa àwọn ọba tuntun bí yé gbàgbọ́ bí ẹ bá torí ìtọ́ ẹ pé àákà àlùdájọ́ ẹ̀ mọ́ ni ìtọ́wà bẹ́ẹ̀ pé àti rírí ẹ̀ ní rí ká ìdájọ́ rẹ kiri ó sì wà. tó kẹ́lómi ni ẹ tún pọ́sibù bẹ́ẹ̀ a máa fi pọ́sibù ẹ pé tí ẹ bá fẹ́ dẹ́yìn oríṣiríṣi nǹkan ni ẹ máa ti ni mo ń gbé wa tí nǹkan kan wà bẹ́ẹ̀ pé ìdájọ́ rẹ wà ṣùgbọ́n kíkà rẹ̀ ń ṣe so àti yàn mọ́ láwọn tẹ̀lé Qur'an àwọn ganan takò al-Qur'an al-Karim torí tí àwọn al-Qur'an yóò dádó lé lórí pé táwọn bá ti rí inú al-Qur'an àwọn ìṣẹ́kẹ́ àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ mo sá fún ẹ láwọn àpèjúwe mínísẹ̀ máa ń jẹja oní ẹ̀ẹ́dẹ̀ Kùránì sọ pé gbogbo tó bá ti wà ní omi máa gbé yẹn ó lè fẹ́ rọ́nà lọ mo mà kọjú mi tòmọtòmọ tó dáadáa tó rọrùn abẹ́lé ìkẹsà ń fàfòyàn ní láì bí àwọn ẹ̀rí tó yanrantí alùmọ́yìn ni pé ìdájọ́ ẹni tí kò tí lọ́pọ̀ kò tí níyàwó ló wà ní kílá àkọ́dájọ́ tiẹ̀ ẹgbà ọgọ́rùn-ún sáwùjọ fọ́dún kan ayọ̀ ṣùgbọ́n bó ni ìdájọ́ ẹ̀ṣẹ̀ nílẹ̀ ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí kò kòrókòró afẹ́rí kọ́ ààrẹ nígbà tó ń jáde kó ló lè kàn láàrin wọn ẹlẹ́rìí òjò ló fẹ́ wọ́n wá wájú òtẹ́ẹ̀lì <laughs> lójú kẹrẹ tó lójú rẹ ìdájọ́ rẹ ní bẹ́ẹ̀ mọ wájú ẹlẹ́ẹ̀kejì ni àlẹ́ ìtẹ̀rọ̀fù ó jẹ́wọ́ àwọn ẹlẹ́ẹ̀kẹta ni fàǹfàdé wa ń bẹ pé tó bá lóyún pé sónú yẹn tó sónú yẹn tó àbí òtó àyàtọ̀ ní àkótó olóyún ò ah, lè fò mọ́ yẹn nìkan náà ní oṣù mọ́ àfihàn tó ah, à ọmọ ilé wa lọ́nà mi tó nù nímọ̀ mẹ́ẹ̀ kùn lòun mẹ́ẹ̀ dúrọ́gì ni òmò tí ó ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà kàtí wọ́n ṣẹlẹ̀ now a ní cctv ń kọ́ tó bá kámẹ́rà wọn nígbà tó ń pilẹ̀ báyìí ìyẹn hundred ló káwọn dúró ní àwọn àdọ̀sọ́ bá dájọ́ pé àwọn dúró ìdìkan láti ní láàrin sáàlò fi àbá nílò ànílò àbí ai kẹ́nìkan lọ sí wọn bá ṣe ẹ̀ ẹ̀ ẹ lè fi parọ́ wọ́n yẹn sùn ẹ̀hẹ́ tẹ́rọ pé tó rí ìdìmú ìyẹn náà náà sọ pé àwọn òfin kan yẹn sì pé wọn gba fídíò ní kóòtù mọ́ torí ó sì ìkànnì yẹn ń dára látara ibi tí tẹkinọ́lọ́jì ti pẹ̀lẹ́ ibi yíya pé ní ìdájọ́ àbí kí ẹ̀ mọ̀ ìdìbò náà tí ó dání. náà gbàǹkọ́ gbé ẹsẹ̀ ní ìjọmọ ìlú àbí èèyàn ti kí ni ó takò mí. náà ọlọ́run ló wà lẹ́sìn náà yẹ̀rì mú náà ni mo náà tì. àwọn tí wọ́n máa ń lẹ irọ́ ọ̀sìn náà máa ń wọ obìnrin àwọn ta ni obìnrin tó jẹ́ àwọn mọ̀sọ̀ náà tì àwọn àhárọ́rù àfáàif takura wọn jánu káwájú lẹ́kẹ́ tó jábílé pọ̀ tó pé yẹn ní ó ti ajé abúrú fún wọn jù kéèyàn á ju sinimá wọn ọlọ́dẹ àlùmọ̀sán náà tàlọ́lọ́ mẹ́ṣẹ̀ ó máa ń pọ̀ jù ẹ̀fọ́ mi tẹ̀kẹ́ ìkànnì obìnrin ó máa ń pọ̀ jù kéjì ńkọ́. ẹni iṣu ẹni nǹkan yẹn áà aburú ńláńlá ni fúta ní fóbìnrin káìpẹ́lú tó fi wà dáadáa ni sẹ́yìn ní kọrin níjànú àbí lọ́wọ́ tó bìnrin orílẹ̀ èdè ni ẹmọ yẹn tó ti sáfù ká lọ́kọ mọ́ nínú àwùjọ tó ti ń lo òfin bọ̀dọ̀ bá lọ́kùnrin ẹ̀rọ ìdìbò ẹ̀kẹ́ lẹ́mọ ni ẹ̀dì gbogbo obìnrin ẹ̀mí ọ̀gá mi bá tiẹ̀ jẹ́ nìyẹn ẹ̀ mà wọn lóde lóbi tó bá ń dùnkù tó bá ra dì fún ìrẹ̀dí láti ti gbé níta pé òun kàyé báyìí lọ yẹ tàbí ló kọjá ó ti mọ tó lé bímọ lọ́jọ́ wájú àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà lóbi tó bá lọ lẹ́rọ̀ dì ní láwùjọ tí wọ́n ti ní ìfà tó ti kó rẹ ní ìdánu yóò àpọ̀ ti lé bẹ́ẹ̀lì ẹ̀ nìyẹn kí kálukú mọ̀ sáfù eléyìí ni obìnrin tẹ́sí súnmọ́ lọ́wọ́ eléyìí láàánú bẹ́ẹ̀ kò súnmọ́ pé kò tó lákọ̀ọ́ ẹ́ ọdún jẹ́ arímọ́lá ní kókó pé ló kẹlọ sí ìsinmi kọ́dà ló lọ pé kó yà yìí tó jẹ́ pé wọ́n ti kọ́ ọ́lẹ̀ gan wọ́n ṣe kí ni ó yà wọn lára ju ìyẹn lọ. àwọn ẹ̀bà tó bínú yẹn jẹ́ ni wọ́n ti àwùjọ bàjẹ́ náà jẹ́ obìnrin gan ni ìyẹn yóò ní sinmi ẹ̀fílẹ̀ ìyẹn obìnrin náà ní máa ń ṣe é ẹ̀wọ́n tó máa ṣàkọlọ láwùjọ tí wàá bì àbí obìnrin aláìlójútì. wọ́n sọ ọ̀gá tó lè bàgbé sí ayé ẹ̀jẹ̀ ọdún tó fi ń ṣàkọ́ Hmm? ntí ò bá mu ni o tó wọn owó oṣù lọ́dọ̀ obìnrin gẹ kò mí ìpé ẹwà ti fọkùnrin náà mí ìpé tó dá ni kò dá fọkùnrin náà ọlọ́wà náà tó bá sọ pé èèyàn kóbìnrin kan ti sì náà àbọ̀kùnrin kan tó tó rà jábílé kọ èyí tó kọ rẹ̀ ń jánu náà tí ò bá kọ rẹ̀ ń jánu ń kọ́ bó ṣe múra náà dá tẹ́lẹ̀ náà sa ńgbà tí mo sọ náà tó láre ẹni tí wàá kó rẹ̀ ń dàdún kọ́ sa lè sọ bóun náà onídìí náà ẹ́ àlè sọ̀tẹ̀ ṣùgbọ́n tí mo sọ ní ti ẹ̀ ló wọ́ sí jù lọ́nà ìgbà lò kọ́ mọ́gbọ́n yín bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀dígbò ẹ̀sìn ní mọ́gbọ́n ló ń ṣe ẹ̀dígbò ti tọ́tẹ̀ bó ṣe bó ṣe mo ṣe múra ni kẹ́ni kan bá mi sọ yìí òun ní sí náà tí mo sọ náà ní Kùránì sọ kò sọ àwọn ajáta yìí tí ajáta náà gbọdọ̀ pé o tó bá lóní ìdílé tó bá rẹ̀ mú kọ́ ẹ pé yóò gbẹ lójú yóò gbẹ létí o yóò lọ fà ìfúta ní àwọn arúfin wọ́n wà tọ́bi tọ́ sí rí ọlọ́run láwọn tí wọ́n ń sọ pé yẹn sì sí náà obìnrin náà sọ fún ní àbọ́kùnrin súnmọ̀ lámúyá tú bí arúgbá ti ṣọ̀dá táwọn arẹ́lẹ́rìí mẹ́rin profaidi ó ti ẹ̀ka rí ẹlẹ́rìí mélòó ẹlẹ́rìí mẹ́rin hmm? ẹgbọ́ táwọn arí ẹlẹ́rìí mẹ́rin pòròfáìdì fún tí wọ́n sọ yẹn alẹ́ tó tó rí wọn gẹ́ ayà ìbá rí wọn tó rí wọn kòrókòrò tó bá yá ti rí wọn kó sẹ́nu mọ́ra ẹni tó lẹ́yìn tí ìdẹ̀sí náà gẹ́ tó lé lọ́sẹ̀ káfẹ́ nìyẹn àbí ẹni oníṣẹ́ má lè lọ sọ kó tó wá sọ pé lágbájá pẹ̀lú lónìí náà tí ó sì rí tó sì rí tó tọ́ ta ló tún jìyà ẹni ẹni ọlọ́run láwọn tí wọ́n bá kọ pé yẹn sì sì náà fẹ́ràn rẹ lẹ́rìí mẹ́rin mu wa fagilé ju hum sàmẹ̀ ní nàìjíríà ẹ̀fún ẹlẹ́gbàá mélòó ẹgbàá ọgọ́rin ìyá tí wọ́n nìyẹn o pẹ̀tà náà ń fún lẹ́gbàá yẹn lágbẹ́já ni tó ní bàbá lágbẹ́já ṣe sì ní onìkan ló wá ríra oríjì ni àbọ̀ méjì àbọ̀ mẹ́ta náà ríra wọn ẹnikẹ́ni ní òtún ìbí náà rí wọn ó sì ní mọ̀ bò ṣùgbọ́n àti tó débẹ̀ kan ti ẹnu òrí bọ́n ti sí òun máa lọ́ntì ẹ̀ mẹ́ta yóò lù wọ́n ká yẹn wò fi ìwé tó ti fẹ́ ẹ̀ mo ti pẹ́ pé ṣẹlẹ̀ àṣẹ àyẹ́ kẹ̀lú kẹ́kẹ̀ mọ́ máa yẹn kẹ̀kẹ̀ mọ́ dájọ́ bá sí ìwọ́ ni ogun tó ń de ṣẹlẹ̀ àwọn lágbára torí pé tẹ́lẹ̀ ní ṣẹlẹ̀ àfẹ́kàṣẹ náà ní pé káyẹn jìnà sí ẹ̀ṣẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀pẹ́ láwọ́yà sí káyẹn jìnà sí ọlọ́wà ní àwọn kódà àgọ́ pé nǹkan yẹn ò ṣe lẹ kódà ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n alẹ́ òṣè kíni kò ẹ láti sọ mẹ́ta iná ó sá rárá lọ kò yájú rárá lọ o kódà rárá yájú lọ kẹmọ́sọ̀ kẹkẹ ó yájú kẹ ẹ sọnà ẹkú sẹ́kọ́ ní òbá dé bẹ̀yẹ o ẹkú ẹgbà ní òṣè ẹkú ìyà ayọ̀ o ọlọ́wà ni wàlá lọ́hùn ìyá kejì tọ́ba tó wá fẹ́ jẹ́rìí ẹ mọ́ gbàjẹ́ lọ́dọ̀ wọn. àwọn méjì ń fa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ sáré lẹ́rìí ẹ̀ lọ́kọ̀ ẹ̀ náà bá mẹ́mu fìlà ló ń bọ̀ èmi lẹ́lẹ́rìí ojú ìwọ wọ́tọ́ ti fún lẹ́gbàá ó rẹ́ lọ́jọ́ ìyẹn tó wá fẹ́ lẹ́jú ẹnẹ́bàdé ọ̀sẹ̀rẹ̀ nìkan ẹnìkejì láàrin ẹ̀wọ̀ gbọ́gbẹ̀ ìyá ilé ó dẹ̀ tàbí ilé ìtẹ́ gbogbo yìí ẹ̀rẹ̀ lówó gbà wàlá tẹ́kùbàlú láhùn ṣàhádátán àbàdán ẹ gbọ́dọ̀ gba ìjẹ́rìí wọn tó bá jẹ́rìí ìyá kejì nìyẹn o wọ́n wò láyé ká wọ́n mú lè fa sùkú ní ìyẹn kẹta ni pé tẹ́ bá sọ pé ẹ̀ pò kí èèyàn dà ọ̀daràn òun tún nù. ẹ mọ òun tàbí ó jẹ́ lórí ìkẹyẹ tó tọ̀ ọ̀dùn pé àní kò pé ọ̀gbọ́dọ̀ sọ yóò jẹ gba àtọ́ ọlọ́wà ní àwọn kò kíyàn nìyẹn ẹ̀wẹ́ náà wá ti kẹ́ ń pò kí ó ti ní ó ti ní ó ti ní lébẹ́ẹ̀lì tó ti lẹ̀ mọ́ra báwọn kódà máa kọ́ sí lára ojú yẹn náà máa fi wò ṣùgbọ́n náà bá láàánú wa tó sàmì pé ilá lọ́dẹ̀ ìtaábù mìíràn bá dé báàlì àyàbọ̀ tó bá tún bá lẹ́yìn rẹ̀ wà á fi làkú ní tó bàjẹ́ náà wá ń tún ṣe ẹgbọ́ àwọn tó bá tún bá títọ́ fún parọ́ mọ́ ni o wọ́n ti jẹ́ níyà pé wá wá foríjì tó ẹ̀ pé ní kò tún wá parọ́ mọ́ orí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹn lẹ́nu pé kò lọ wá tó bá. torí pé ní ti Islam wá sọ́nà ọ̀dọ̀ lórí yàtọ̀ kàmù àǹfààní rẹ̀ pé sísà ṣùgbọ́n ẹ̀tọ́ ní márùn-ún ni ẹni àtọ́fẹ́ sí mẹ́fà yẹn kó méjì wọnú ara wọn òun ni anẹ́sìlò àti kí ni àlẹ́rì pé kankan náà méjèèjì ìwà pásọ́nẹ́lì ẹ́ gbogbo wa ìran defamation of character tó lágbára lélẹ̀ but láwùjọ wọn ìkélé ikú ọba dé kóòtù mo gbé bàbá lágbájá wa lọ́yà náà ti mẹ́ mú fi láwọn tó máa ń déhùn àwọn agbélọ̀ kóòtù kí ni ayọ̀ ẹ̀kẹ́lẹ́ ní ìtòsílẹ̀ pé bàbá kíní kan kámọ́ dárúkọ ó pè ya kíní kan onísì náà wọ́n ló ṣe sí náà adájọ́ tó wọ́n pé kí wọ́n á ní mẹ́rin defamation of character tó lágbára lílé àbí tó ti hours jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ ra ìlọ́dọ̀ ọ̀dájọ́ ṣẹlẹ̀ kẹ́tẹ́ ń fà ó kò mí ló níbi díà àwọn oníkẹ́fẹ́ rí ni mí láti ní ìfẹ́ kẹ́fẹ́ rí ẹ̀kẹ́ defamation of character tó lágbára lílé lọ́jọ́ pé tí ò bá rí bẹ́ẹ̀ mọ ẹni yóò goríko wọ́n tẹ́ bá gbé lọ́dọ̀ adájọ́ tayé ọ̀ní oníkẹ́fẹ́ rí ni mí kí wọ́n á ní kí wọ́n á ní ká máa sọ ìtọ́ àfẹ́gbọ́n ni olóhùn kówó jẹ ẹ̀hẹ́n olóhùn jalè ẹ̀hẹ́n ìlú wọ́n pé ó pè mí lọ́dún fìnnẹ́ ó pè mí lọ́dún bídíà ó ní kèfèrí ni ó kẹ́ mọ wọ́n lọ́dún ní pé mo rò pé ẹ̀rí mo rò pé owó wù yí ná ṣùgbọ́n nínú ẹ̀sìn àwọn ìkẹta dákan tó lágbára lò ẹni tó bá pè ẹ̀rọ ní tó pè yẹn kèfèrí lásán yóò ṣe kíni tí ò bá rí bẹ́ẹ̀ yóò sẹ́ni sọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni tó pé ẹ̀tọ́rí òsọ̀pún ní ìsìnlẹ̀ nìkan tí ò rí àwọn ẹ̀rí ẹ̀mú so ọlọ́wà ní ẹni tó bá tó bá tó bá táàrin ẹ̀ṣe fàínà lọ́ha gọ̀fúrò rọ̀hìm ọlọ́wọ́ bá tó bá tí mo gba ìtúbà ní tó bá tó bá àìpẹ́ lẹ́yìn wọ́n bá tó filẹ̀ bẹ̀ẹ́ tẹ́ kò tí tí tó ara ìlélẹ̀ wa ìtúbà yóò àtúbà tó túbà yóò fi ọ̀ dáadáa wàá súnlá fún tí wàá tún bí tó bá jẹ́ ẹ̀ṣin tí ó tún máa wíwà dáadáa ìbádà dáadáa náà wíwá ẹni yìí gẹ́gẹ́ ni ó ti dè yẹn kò fẹ́ mi ẹ̀sọ́ ìtọ́jú lórí mọ́. náà àwọn àbáwá pé ìlànà ìdílé náà ta bú pé àbẹ bá tún bá pé ìyá àárẹ̀ tó ní ìyá ìyẹn pé àtọ́ ti jẹ́ ní àtọ́tọ́ wá ọ̀rọ̀ pópe ni nírọ̀ yẹn kó dégé ni ó ti lọ ṣùgbọ́n àtúgbà pé ní ọ̀lá tẹ́kíbà láwọn ṣàádátán abadan àmìgbà ìlú kúrò àkókò bá dọ̀la tọ́tà ó gbà dìsì yẹn wá ẹjọ́ ti pè yẹn ló nídìí lẹ́yìn ó ti túbà yẹn ó ti túbà kò lẹ́sẹ̀ kó tó yẹn lóyún ṣùgbọ́n ṣàádátán abadan àwọn nítorí afáàmì délé lórí ni o èmi sọ pé ó bá ti túbá ìtúbá yẹn náà ti kó gbogbo yẹn náà mọ́nu hmm? ìtúbá yẹn tẹ́tẹ́ ni ó ti kó gbogbo ẹ̀ sínú sọ̀rọ̀ ká mọ̀ pé ètò lágbára ni ká sọ ẹnu wa ìlànà lẹ́bi sọ pé ní àìmọye tí ìmọ̀ ìfẹ́ ló ń sọ fẹ́kẹ́ láyé kéèlì làhábàálá tí ó jẹ̀ ní lùkítà tí ó ní sọ̀rọ̀ tẹ̀rù kó ń sọ̀rọ̀ ni tó yẹ pé ibi tí ó lọ jẹ́ kéèyàn rá sínú náà ìsàrẹ̀sàrẹ̀ ní o ẹ̀wọ̀n ó dùn lẹ́nu pé ẹ̀yẹ ní sinẹ́ kìnnìkẹ̀kìnnìkẹ̀ àbí ẹlòmíì wọn ń sọ lórí àpéjọ ìgbà tó yẹ pé tó sọ fún lùdá kan nítorí ẹ̀ ti ń sọ yẹn tó lágbára ni kálíbà mọ̀ pé ẹsẹ̀ yẹn lágbá ní ẹ̀sìn òfífẹ́ ká mọ̀ sọ pé yẹn ṣe torí pé máa ń dáwùjọ rú tí yẹn bá gbọ́ pé onígbìnrin yẹn àgà yẹ pé ẹ̀yìn ló mú sọ́nà tó ti wà ní ọkọ ni à ah, ojú rẹ̀ yẹ kọ́kọ́ ẹran bí wò ẹ bá tiẹ̀ jẹ́ nìyẹn. so agbọ́dọ̀ kí ètò gbogbo àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ sọ ẹnu wa pé ẹnu wa alilára ah, ló wà láàlá ní àtọ̀kọ́lá láàlú ìtàzọ̀kọ́ àkọlá ní pé ìtàn ìbánikọ́ sọ ọgbọ́dọ̀ gẹ́gẹ́ ní ọ̀sọ̀ àbí káyọ̀ lọ àwọn pé ní ọtí fi wá rọ́ọ̀fù ní tí ọ̀gbọ́dọ̀ sọ lọ́sàn yẹn so ibi tí a dùn ní sókè méjì tá a kọ́ yìí ẹjẹ́ ìdájọ́ tọrọ mọ́ sí náà ẹni tó lè sì náà tí ó hàn nídìí ìdájọ́ rẹ̀ àti ẹni tó jẹ́ pé ó sọ pé yẹn ti sì náà a sọ pé kò sí o ó lè fi tọ̀tọ̀ ṣùgbọ́n tí ni pírọ́blẹ́mù tẹ́ ń bí kò rí ẹlẹ́rìí mẹ́rin kò fáìdì wọn ní ẹjọ́ sẹ̀rẹ̀ pé ẹ̀mí gómìnà kan gan fọ́nra mi à ibi táyà yẹn bí lìfù mi dé mo lè sáfù ẹ̀rí yẹn mélòó bẹ́ẹ̀ ni. náà wọ́n ẹlẹ́rìí mẹ́rin tán sọ ń bì ọkùnrin náà jẹ́ ní a kó mi ní wọn mẹ́rin kan mí lè jẹ́ wọ́n jẹ́ mẹ́jọ wọ́n jẹ́ mẹ́jọ fẹ́rẹ́ ìdí tí wọ́n ó yàtọ̀ síra wọn ẹ̀rí pa fẹ́ yáwó ó yàtọ̀ sẹ́rẹ̀ ilé ilé ò sọ pé nínú ọkùnrin àwọn obìnrin kò bá jóbìnrin ní ìsẹ́nà ní orí mẹ́rin ẹ̀rí pa fẹ́ yáwó ni pé ẹ́ mọ́kùnrin ọkùnrin méjì àbí ọkùnrin kàti obìnrin méjì ẹ̀rí pé yẹn fẹ́ra yẹn náà zikini ìyẹn tó wà ẹ̀rí pé ìtúndì àtẹlẹ̀ ká ń ìyẹn náà zikini ìyẹn tó wà sẹ́lẹ̀ máa lòkè gbogbo ẹ̀rí náà nínú rẹ̀ pé ọkùnrin kan àti kíni àbí ọkùnrin méjì tẹ́fà ọlọ́kùnrin méjì pí tóbìnrin jọ yẹn nù wà torí ká ìkẹyìn la gbàgbọ́ bí náà ni pé ọkùnrin kan àti obìnrin mẹ́fà ẹgbẹ́kọ̀ iye tẹ̀ wá lé láti ilé ẹni tó ti dì náà. àwọn àtúmọ̀dájọ́ mi rà pé ayé pé àdíṣì lóbìnrin kan bá gbà àbóbìnrin kan sọ̀rọ̀ obìnrin kan abẹ́jẹ́ ẹ̀jẹ̀ náà nígbà àfikẹ́kọ́ méjì ìyẹn arí ń bi aya aya nígbà tá a fẹ́ yára wa ní ní nǹkan tá a fẹ́ dè mọ́lẹ̀ so ilé ìlú fi ọlọ́run wa tó yẹ kí ó jẹ́ fákàrù fún wa ẹ̀rí pọ́ lọ́run sọ làálà fún tàbákàrù kàmọ́ rántí kàmọ́ gbàgbé kàmọ́ àjẹkẹ́ kàmọ́ àlù ilé ayé dáa ẹ̀yìn ẹ̀dẹ̀ pé sì náà ń sèyàn àwọn èèyàn kákún mọ́ ọ̀tá pé mi tá à ń lò fún mi àwọn èèyàn kákún ẹ̀ jìnà sí tí Islam bá wá gbé yàtọ̀ lẹ́mọ̀ pé tó tọ́ sí ààyè náà ní Islam kékeré ló gbé fún ẹni tó mọ̀ wá náà ni ó mọ òfin tí yóò bá wa mú kọ́nà subhanahu wa ta'ala kó sànù wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله والصلاه والسلام على رسول الله وصلى الله سبحانه وتعالى من مرة وصلكم سواء شيء ما تجب جزاكم الله خير obìnrin kan ní ọkùnrin kan lóde kan ní oúnjẹ stọọkù wọn ti dáwọn ẹlẹgbẹ́ rẹ oríṣiríṣi ìlànà ẹlẹgbẹ́ náà máa ń lò àbí láàtọ náà máa ń fẹ́ ń da ẹgbẹ́ ẹsìn ní àkàtẹ wàbí alákatakítí ni wọn àbí bí òfin gbígbà pé kan láwọ̀ bí adájọ́ olórí ìlú nẹ́gbẹ̀ránṣe wọ́n ní wá dẹ obìnrin ẹ̀tọ́kùnrin àbí ọkùnrin kan wá lọ látòkò gbà wọ́n wá rí ọkọ̀ wọ́n wá mú wọn wọ́n rẹ̀ dìde sí wọ́n wá dẹ́gbẹ́ ní wọ́n wá dùn wọn sẹ́yìn ìgbà tó lù wọn tán wọ́n yẹ kẹ́yìn wá lọ́dọ̀ adájọ́ kẹwàá gbogbo àwọn tó lù wọn yẹn wọ́n wá lù àwọn lẹ́yìn ẹ̀tọ́ ilẹ̀ tó fi ẹ̀tọ́ wá dẹ obìnrin síra wọn ṣé bẹ́ẹ̀ sì ṣe ní àṣẹ nù. sọ̀rọ̀dẹ́ kẹ́fìn ẹ̀ pẹ́ ẹ̀ fi investigation ní èdè tí ààyè gbà yé mọ́ ó dẹ̀ lé ní kọ́lọ́kọ́ ara rẹ̀ ṣe ẹ̀ tí ń ṣe rí àwọn ẹgbẹ́ wa ní ẹ̀dájọ́ ẹ̀dájọ́ sí ní ta lórí inú yín nígbà tẹ́lẹ̀ ní ẹ̀tẹ́mi ẹ̀ bá bọ́mọ yín lọ́wọ́ ẹ̀pààyàn. sọ yẹn náà ni ká mọ ẹgbọ́ yìí sábà lófin ọlọ́run pápájọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjẹníyà tẹ́sìn gbé lẹ̀ ẹ́ ẹ̀tọ́ olórí ni kìí ṣe àmìrù ìjọ kan kìí ṣe mùdírù mọ́tírásà kan kìí ṣe ṣéèkù àbí mọ̀kádàmù tọ̀rí kọ̀kan kìí ṣe ẹ̀dà àwọn ẹ̀dà ni àwọn ẹ̀dà ni tó kúnlẹ̀ sílẹ̀ hmm, àbáwọn alámìrù dé kìí ṣe yọ gbèsè mufti kan lè pàṣẹ kẹ́ni tó bá ti bá ìṣèdájọ́ rẹ̀ rí olórí ìlú ló wà sí ló gbé yàn lọ́wọ́ tó lè ní ẹ̀ fún yàn lẹ́gbàá. náà tábà wá rírù rẹ̀ ń kọ́ àà ah, rírù rẹ̀ náà ní àfilẹ̀ nìyí torí ẹni tí ò sí ń kú nǹkan ò lè ṣe la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́ọ̀làbọ̀ wà lórí tá a lágbára sórí táwọn ọjọ́ yẹn ṣe ẹni tó wá ti sìnà ẹwà ní àdìsìnà àdìsìnà gbọ́jọ́ lọ́pọ̀ ẹ̀kọ́ àwọn ẹlẹ́gbẹ́ oníṣẹ́ ìkẹ́ni wọn tẹ̀ lọ́dọ̀ wọn àbí ẹ̀rí ìlera ní ẹ̀kọ́ abẹ́fẹ́ dínà kẹyìn olùkọ́ látara ìmọ̀sán mi ò ní pàápàá yóò tọ́mọ gbígbé alákatá kété sẹ́ẹ̀sì pé kíníkà àbálòsọ àtọ́dún kíníkà tọ́mọ irú ẹ̀ ti ẹ̀kọ́ nu ti wà rí irú wọn náà kọ́ nu ani ní ọjọ́ gbogbo ẹ̀ tó bá ṣe kìtìbà tẹ́mà ẹ̀ǹtẹ̀ṣe kìtìbà tẹ́tì ṣe kìíní àwọn tí kò sáàkìlì ọjọ́ ìgbéyàwó àbí àwọn ẹ̀kẹ́wọ́ ní ó ti níjọ́ kí kálukú àgbàdẹ àtìgbò ẹgbọ́ ni o àníyàn wọn lé dá o gbọ́ àwọn ẹ̀rọ náà tó wà ń bẹ̀ wọ́n wà ní ilé ilé bàbá àgbàdẹ àtìgbò yìí àwọn ọ̀dọ́ wọn wà ilé Yorùbá tẹ̀sán wọ́n ti káwọn obìnrin náà wá ń jọ láti fẹ́ ilẹ̀ ẹbí wọn ni yóò wá jẹ́ tí wọ́n ti láti jẹ́ kálukọ́ àgbè ẹni tó bá ti lọ́sẹ̀ ó yá ọ inú ojú kálukọ́ yẹ máa lọ lẹ́sẹ̀ <laughs> ẹ bá tuntun wọn ká ó gbé ẹ̀rẹ̀ ẹ̀kọ́ lẹ́bí wọn ìwọ ní ẹ́ sẹ́gbẹ́ ẹ̀kọ́ àbọ̀ ọmọ ní kókè tẹ́bà ní ṣe bó ṣe kété wà lónìí fẹ́ẹ́ rí àbọ̀ ọmọ lè kéré ti àyè ìjọba ìjọba ìlú gbogbo ẹ̀ tó bá ti ní kàtíkù tó bá ti fi kété bọ́ máa pàdé àwọn obìnrin àlè jẹ́ bẹ̀rẹ̀ mẹ́fà náà pàdé náà ìjọ kan tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti tó bá yáwó yáwó tó tó kálukú máa lọlé tó bá ti kẹwọn lé náà lọ pàdé ń bomi nǹkan. ṣe gbólú nǹkan bẹ́ẹ̀ làwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ irun wọ́n fi mọ tẹnubọ fámìlì ẹlòmíì gan nítorójú ṣe ẹbí àwọn míì náà àwọn náà ẹgbẹ́ náà máa ṣe nítorójú ṣe olórí ẹni tó dárí lámìrú àbí olórí wọn lédè gini nínú sí irú ìkọ́mọ́sí lọ́dúdú fàtọ ẹ̀sìn ojúṣe olórí nǹkan á ní ẹnìkan ó ti ìpínlẹ̀ kẹwọ́ fún lẹ́gbà tó bá gbé nínú kóòtù ẹ̀ lè jàre o àlọ náà. ní wọ́n lé ẹni tí ó ti sì náà tọ́ra fún lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún tó ẹgbẹ̀ ọgọ́rùn-ún mọ̀ jẹ́ kàfàárọ̀ fún tó yẹ kí wọ́n tán fún yẹn kọ́lẹ̀ kàfà pa mùmù ní tàwa kó fò sọ́run torí pé tó ní ọba àwọn ọ̀pọ̀ ẹ̀kọ́ yẹ kó bóyá kó takú mọ́ lọ́wọ́ ni kó yarí mọ́ lọ́wọ́ irọ́ ẹ̀yẹ kọ́lẹ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí wọn ní bá mú papá tó rí bí yẹ̀dí kẹ́kẹ́ tó yẹn ni mo ní mo yíta wá kùn sí torí pé tó bá lọ gbéra rẹ̀ lẹ̀ fáwọn ẹ̀yẹ tó lórí bá padà gbọ́ pé ẹ̀ràn ọ̀rọ̀ tí jẹgbà o ìwà ni gbogbo wa jẹgbà ọ̀nà méjì irú yẹn kó sámọ́ wọn lọ́wọ́ gan kó mọ̀ tọrọ òsèlú fáàrù ó dájú kí àwọn tí òyìnbó lẹ́sọ̀rọ̀ lọ́dọ̀ tó lọ́dọ̀ lè dájú pé ti tẹ̀sínú ìdẹ́kùn ọ̀pẹ́ kò lè dá lójú pé kí olórí ìlú bá padà mú tó bá fẹ́ ṣe ó lè bọ́ mẹ́mọ́ ó lè fi ẹsẹ̀ ó jàkúgbà pọ́tọ́ tó lè fi ó jàkúgbà sánú ẹ̀yẹ lọ́wọ́ kọ́mọ́ yóò bá ti hàn lórí kọ́mọ́ tọrọ istikfar Allah ala náà. olóyún ni ààrẹ rè fún ẹ̀yàn ká máa fà àníyàn lómi lè dá ṣùgbọ́n bàbá wà ní ẹ̀dá lè ṣẹ́ ní ọ̀dà kátó lè sọ pé ìkẹfà wà fún ìkẹfà àwọn ọ̀rẹ́ rẹ̀ fún àbí ìtumọ̀ náà mi mọ̀ ń wò tí wọ́n tẹ̀lé lára àbí ìyàsára wọn àbí àtànú àbí àbúrú lọ́nà àfà sànúkìrì ó ká àtàǹfà àbí ọmọlẹ́kẹ́ òun àbí ajàmá náà òjàmúra ajàmá náà òjàmúra kí ni yóò awọ́rò ni yóò lọ́dọ̀ àfà ìsáwákàwá kọ́ yóò lọ́dọ̀ owó múlíkù ọláwà bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ kàwọ́ lábọ̀ ẹ̀rí bọ́ẹ̀ kásẹ̀ mú mú mú ní ààrẹ rẹ̀ tẹ́wàá ní káàbọ̀ yìí wọ́n sí ẹni kó mọ̀ ṣàdúrà sọ aláàpẹ́ ayatollah kùrùsí odi sọ ni kó láwọn tó kíló wà láwùjọ fáti àkọrin kó mọ̀ sáwọn yẹn torí ẹlòmíì ètò kan takò mọ́ iná nígbà tẹ gbá ní kó máa ti sẹ́ni bá ti ti pòròfáìdì ní ìfọ̀ ẹ̀sìn ìtumọ̀ ẹ̀rọ ní ti ìbálẹ̀ rẹ̀ fún wa ló dá ẹ̀yìn lọ ní kò dá yóò lè fún yẹn ní kẹ̀kẹ́ sẹ́ni bá fún wọn ní kẹ̀kẹ́ sí ẹ́ òkè lábẹ́lẹ́ ẹnìkẹ́jà lè ni ó kò mí nì pé etí ẹnìkan fún yẹn da torí ẹlòmíì tí ò ní bẹ́ẹ̀ fi fi ti ń ṣe lẹ́nu gẹ́gẹ́ àìní fún aládùn aboyún fún orí àdá aboyún níbi ìsúnmọ̀ ìṣẹ̀lẹ̀ àsára nǹkan báyìí ní fọmọ ẹ̀ṣù ìtẹ́tẹ̀ mú wa ni so ìtumọ̀ náà yẹn rò pé nígbà tó lọ́n sọ báyìí ṣe dá ìyẹn pé ọlọ́run ojú ọ̀nà tó gbà jáde á ṣe kiri àti ẹni lọ́rùn ìtẹ́kẹ́ wò ni ẹ máa wò tẹ́lẹ̀ tó jẹ́ àdúrà ní áàtùrù kùrìsì gbọ́dọ̀ ní ọlọ́dàkùnrin lọ́rẹ̀ sọ rí bẹ́ẹ̀ etí tó wà tàn fífí tó fi yàtọ̀ nìyẹn ìkan bóyá mọ ẹ̀hún mọ bóyá mọ àwọn oníkẹ̀sílẹ̀ ti kọ́ra sórí kiri kan ní òun mọ bóyá ti jẹ́ ó sọ sórí kiri ń yọ olóòtú àlejò yẹn pé òun wo fásiá òun wo kura ló pé ó tó parọ́ ní òòrà dùn àmì ẹ̀ka lẹ́ni lẹ́yìn náà ìkan nínú àwọn àfọ́bẹ̀rẹ̀ mọ́ bí àwọn Yorùbá ní ìṣẹ̀yìn kẹ́kẹ́ ìkan nínú àfá àwọn tuntun ìyẹn kọ́ bẹ́ẹ̀ láti London nígbà yẹn wọ́n á kọ́ lu àfá yẹn pé àfá mo níbèrè kí tó mọ́ ń kà yẹn kúlú ó sá pèsè àfá àfá yà aláwọ̀ sọ́wọ́d lámúyẹ́ndì ni ó ní ẹ̀rùn mi ni ẹ̀fún ẹ̀túmọ̀ rẹ̀ ẹ̀fún bí tágbà wà bẹ̀ ẹ̀fún bí tágbà wà bẹ̀ ẹ̀fì hàn mí ó fẹ́ tàtà kọlu pé kòránì kò sí kíni ìfàdù àmì ìkànnì ẹnìkanlẹ́rù tó ṣe yí bẹ́ẹ̀dẹ̀ ni etí a bá ti rẹ́ẹ̀rí fún ìyẹn gẹ́gẹ́ làdúrà ayatul kursi ti ẹni òdì orí ìgbé fáfíà ìdínà sọ̀rọ̀tọ̀ lè sẹ̀kí àbí àdúrà àmì ẹ̀rẹ́ pé alẹ́bí ní rúkìá ni ẹ̀rí pé ọ̀rọ̀ ìdáyà ló wà lóbọ̀ tó jẹ́ rúkìá ẹ̀rí tó ẹran kẹla gbọ́dọ̀ fi àkíyèsí fọ́lá alam náà ẹnà mẹ́rin rí sí ẹjọ́ jẹ́ jù náà ẹnìkan wà á rí ìnà ká máa kà fún kò rí àbíkà mẹ́rin rọrí ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ fún mi ṣe bẹ́ẹ̀ mọ́ ẹnìkan wá yàn lẹ́pẹ́ ẹ̀mẹ́jà sọ wọ́n lóhun àwọn máa fọ́n ti wá sẹ́ni ẹ bá lọ takò wọ́n lọ́hùn ká tó gbé sẹ́ni ẹ bá lọ takò pé ẹ̀mí òòrùn ẹ̀hẹ́n tó bá mìíràn ẹni tó ti wá lójú ẹni tó lójú òde rí torí ọlọ́ọ̀lá. tó nípa pé ṣé èèyàn lè bẹ̀rẹ̀ lọ́wọ́ Àìsí ẹ̀yẹ́ ìgbègbè ẹ̀sí ẹ̀gbẹ́gbẹ́ tó ti ìsìnyẹ́jú. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé aláàfà tó ní káàrùn ọgbẹ́lẹ̀ ní ọ̀dẹ́ ẹ̀wọ̀n ọgbẹ́lẹ̀ tó pamọ́ sí. Fúlàmùdẹ̀ ẹ̀gbọ́n lẹ́tọ̀ ẹ̀ kò tí ìdúgbò ọ̀tẹ̀ tó lọ ẹ̀tọ́ náà àwọn mọ̀ṣáyìí nígbà gẹ́gẹ́ ẹran ojú rẹ̀ gẹ́gẹ́ lè máa wọn látọ́sá lánàá ṣe ìtúbìlálà fún ẹ̀sùn òkun àgbàmì dára sọ fún yípa yín lójẹ́ ṣùgbọ́n tó bá wù yẹn kó béèrè ṣáláṣì bẹ́ẹ̀ pé kọ̀ǹdíṣàn tó ń gbé lónìí ọ̀làlọ́. Ẹ́ Eh. ẹ̀nà mẹ́rin pé ẹnìkan ní mẹ́ta ìlú àbí orílẹ̀-èdè kó rí eh, ìgbà tó ti bá kìtàn mẹ́ta yóò kó náà nìyẹn a ní ìsòjá kò wà ọ́rà ìtìmẹ̀ aláwọ̀lá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك